السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون ọlọ́wọ́n bá إن nínú آية ń fún wa nírò nípa àwọn olùpáyà rẹ̀ nínú àwọn ẹrú ẹ̀ àwọn tó ṣe pé àṣẹ ọlọ́run tó lọ́wọ́ bá fi pa wọn wọ́n ń tẹ̀lé ìtọ́lọ́run sì nìkan pa tí wọ́n jìnnà sí àwọn ẹrú ọlọ́run báyìí ọlọ́run ní idha massahum ta'ifun minash shaitan ní ìgbàkigbà tí ṣaitan tó bá fẹ́ sọ wọn dání tí tó bá fọwọ́ bà wọn tó fi di pé inú inú inú inú bíbí burúkú fẹ́ mú wọn tí ṣẹ̀tánì bá fọwọ́ bà wọn tó fi di wípé wọ́n fẹ́ dàbí ẹni sínwín tí ṣẹ̀tánì bá fọwọ́ bà wọn tí wọ́n fi wà ní ipò wípé wọ́n gbèrò láti sẹ́lọ́run àbí tí ṣẹ̀tánì bá fọwọ́ bà wọn títí wọ́n fi ṣẹ lọ́hùn gbogbo lè jẹ́ ìtumọ̀ tí àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n fún Taifun wípé ìbínú tàbí ìsínwín tàbí èrò àti sẹ̀ àbí sísẹ̀ ní pàápàá tadhakkaru wọ́n máa rántí wọ́n máa rántí ìyọ́ ọlọ́run eléyìí tó pèsè kalẹ̀ dáwọn ẹni tó bá ṣẹ̀ òun ní bínú nígbà tí ṣètọ́ni sí wọn pé kí wọ́n bínú torí pé ìbínú a máa múni sẹ́lọ̀n ẹni tó bá sì sẹ́lọ̀n ọlọ́run pèsè ìyàdé wọn. wọ́n tún rántí jazilu thawabillah ẹ̀san ọlọ́run ọba tó tóbi eléyìí tó máa ń ṣe fún yàn lórí àìbínú wọn ti torí rẹ̀ wọn àní bínú wọn àní tẹ̀lé ti ṣètọ́ọ̀nù wọn tún máa rántí àdéhùn dáadáa tó lọ́n ti ṣe kalẹ̀ dé àwọn ẹni tó bá tẹ̀lé tiẹ̀ wọn àní gbọ́n tá ṣètọ́ọ̀nù ni kí wọ́n ṣe wọ́n sì tún rántí ìlérí ìyà eléyìí tó bá ti ṣe ní àwọn tó bá takò tiẹ̀ torí náà àwọn àní ṣèǹtíṣe tọ́ọ̀nì ni kí wọ́n ṣe kàkà bẹ́ẹ̀ táàbù wa anáàbù ilallah wọ́n tú bá ní wọ́n sì sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́ wọ́n sì wá sáde ọlọ́run wọ́n sáde rẹ̀ kó ṣọ́ àwọn kó là àwọn kó gbà wọn lọ́wọ́ ṣetán. فإذا هم مبصرون wọ́n rántí ọlọ́run ní kíákíá ẹ̀sán àti ìyà ilé tó pèsè kalẹ̀ ní àwọn tó ń tẹ̀lé tiẹ̀ àtàwọn tó takò tiẹ̀. àwọn ṣe dáadáa torí pẹ̀sán dáadáa ni wọ́n wá wọ́n jìnnà sáìdá wọn fẹ́ kí ìlérí ọjọ́ wọ́n. fa idha hum mubsirun ní kíá lẹ́bàá rí tí wọ́n dúró dọ́gba wọ́n tají wọn ní sọ́ra sílẹ̀ fún ìṣìnà tí fẹ́ mú wọn sí. الحافظ أبو بكر ابن مردويه wọn mọ ẹgbàá ọ̀rọ̀ kan wà o ẹgbàá ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní arábìnrin kan wá bá nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam obìnrin yìí ọjọ́ ẹni tó ṣe wípé gìrì á máa dà láàmú tí gìrì yìí bá mú ó máa ń ṣubú lulẹ̀ ó sì máa ń síra sí hòhò. ó ní ra anabi sallallahu alayhi wa sallam ud'u Allaha an yashfiyani báàmì bẹ́ẹ̀ lọ́n kó wò mí sàn níbi gírí yìí. faqal anabi ni in shi'ti da'awtu Allaha fashafaki wa in shi'ti fasbiri wala hisaba alayki. anabi ni tó bá wù ẹ́. tó bá wù ẹ́ mo lè bẹ lọ́hùn kó wù ọ̀sán yóò sì wù ọ̀sán lọ́wọ́ bá di pé ọgbàgbé àdánwò yìí láéláé ṣùgbọ́n tó o bá fẹ́ o sì lè ṣe sùúrù pẹ̀lú rẹ̀ kọ́ máa bá yí títí dọjọ́ kú tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní ṣe ìṣirò fún ọjọ́ gbẹ̀ndà al nínú ẹgbàá wa mi ó nira anabi sallallahu alayhi wa gèrè a máa mú mi màmá dákú lọ gbọ́nrangandá lẹ́ni tí nǹkan bu ọpọlọ mi àtẹ̀kẹ́ ṣọ́ọ̀fù nígbà tí gèrè bá mú mi ìhòòhò mi máa ṣí sílẹ̀ fọ́dọ̀ ọlọ́ha ẹ̀yẹ ṣúyẹ̀ bá mi bẹ́ẹ̀ lọ kó wò mí sàn. فقال أنا بن إن شئت دعوت الله أن يشفيك تبا وي مولي بوسا دعا كله وبو بوسا وإن شئت صبرت ولك الجنة تباسي في أولي سيسورك والجنة طب فقالت أربنيني بل أصبر ولي الجنة ما سيسورك لا نو يكن لرى الجنة سبحان الله ولكن أدعو الله ألا أتكشف ثم بامي بلون كنتما بوسي هو ما تقلين باتي مومي فدعا لها anabi wa bẹ lọ́n fún fakanat la tatakashaf láti gbà yẹn tó bá ṣubú tó gèrè mu kì í tún bọ́ sí òwò mu. eléyìí àjọba wọn gba ìwà wá wá láti ọ̀dọ̀ amúr ibn jami' nípa amúr ibn jami' alḥafiz ibn asakir òun lọ gba ìgbà wáyìí wá. Wa nípa Amr ibn Jami' nígbà tí ń ṣe àlàyé ìtàn àgbésí ayé Amr ibn Jami' yìí tí ń sọ biography re fún wa nínú tírà rẹ̀ ó ní arákùnrin kan ọjọ́ ọ̀dọ́ ó máa ń sin náà nínú mọ́ṣáláṣí obìnrin kan wá nífẹ̀ẹ́ rẹ̀ obìnrin wá pè é obìnrin bẹ̀rẹ̀ sí ní tàn obìnrin bẹ̀rẹ̀ sí ní tàn obìnrin bẹ̀rẹ̀ sí ní tàn títí ó fi fẹ́ fà wọnú ilé tán. arákùnrin yìí wá rántí ọ̀rọ̀ ọlọ́run yìí. فإن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون dájúdájú àwọn olùpáyọ Ọlọ́run nígbà tí àṣetọ́ ni bá fẹ́ ṣe wọ́n tó fẹ́ mú wọn ṣe lọ́run wọn máa rántí irú ìyàtọ̀ lọ́wọ́n bá palẹ́sì kalẹ̀ di àwọn ẹni tó bá takò tiẹ̀ wọ́n sì máa rántí irú ẹ̀san ńlá tó lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ dáhùn tó bá tẹ̀lé tọ́lọ́run fa idha hum مبصرون eléyìí ọwọ́ àmú kí wọ́n dẹni tó tají ṣètọ́ni kò ní rí wọn gbèsè. فخر مغشيا عليه نكي اتونا تي ايا يوكني سبول للن تو داكو غنغدا wọ́n pè wọ́n ti pé wọ́n pè pé kó wá ṣe zina ni ó wá rántí ọ̀rọ̀ Ọlọ́run thumma afaqa báyìí lọkùnrin tún tají fa'adaha ó tún tún àyà yìí kà فمات لو سبحان الله فجاء عمر فعز فيه أباه عمر رضي الله عنه هو أن بابا بالد كدن لولي كوري نجرك كان قد دفن ليلة ولو ينان ولو سين Umar kò sì kópa nínú sọláàtì tí wọ́n ṣe sí lára wọ́n gbà tilẹ̀ mọ́tò gbọ́ fadhahaba fasalla ala qabrihi bimman ma'ah wọ́n lọ sí sọláàtì sí sàárè rẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jọ wà pẹ̀lú Umar radiyallahu anhu. ثم ناداه عمر فقال lẹ́yìn rẹ̀ ni Umar wá pè ọ wá sọ pé afẹ́tà ìrẹ̀ arákùnrin yìí lẹ́yìn ìgbà tó ti ṣe sọ láti tàn Umar wá ń bá a sọ̀rọ̀ pé ìwọ ọmọdékùnrin yìí waliman khafa maqama rabbihi jannatan gbogbo ẹni tó bá páyà ìdúró rojọ́ níwájú ọlọ́run ẹni tí ẹrù dídúró rojọ́ wájú ọlọ́run má fi lè bà lẹ́rù aljanna méjì lọ́lọ́run fún wọn ni ìní arákùnrin yìí bá dá lóhùn láti nù sàárè oníyà Umar qad a'tanihima rabbi azza wa jalla fil jannati marratayn Olúwa Ẹlẹ́dàá mi ti fún mi láljanna méjèèjì náà lẹ́ẹ̀mejì tó wọn ló dáhùn bẹ́ẹ̀ so Allahu a'lam wọ́n dáhùn àwọn náà sì gbọ́ eléyìí kókó ń ta fẹ́ mú bẹ́ẹ̀ ni pé gbogbo gbàtí àṣetán tó bá fẹ́ síyàn darí gbogbo àwọn àìda gbogbo aburú gbogbo àṣìṣe àrípọ̀dọ̀ ṣetán ló ti máa wá tí ṣetán ló bá sì fẹ́ ba tèèyàn jẹ́ ó ti gbárí púpọ̀ jù yóò máa lo tactics lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi òun ò ní fìyàn lẹ̀ torí pé akóbá ni ni kì í yà lẹ́yìn ẹni tó kóbá àwa là wá nífura àwọn nífura pé bí nǹkan yìí ṣe ń lọ díẹ̀díẹ̀ yìí bí nǹkan yìí ṣe ń lọ díẹ̀díẹ̀ yìí tí ẹnìkan nínú àwọn tí ṣètọ́ni tàjẹ̀ yìí tí ò bá lọ ṣe làákàyè ibi orí ibú ni ṣètọ́ni gbé lọ yìí o ibi orí ibú ni ṣètọ́ni gbé lọ tó kó tí ṣètọ́ni bá ba tìyàn jẹ́ tán kìí tẹ̀lé yàn o yọ ta kété ni o wàlẹ̀ inni bari'un mink inni akhafu Allaha rabbal alamin olúwa gbogbo àgbáńlá èmi ń bẹ̀rù rẹ wọlọ bẹ̀rù rẹ o subhana subhanallah ẹ wọ dáran ńlá. tọ́ wa ikhwanuhum bẹ́ẹ̀ ni àwọn ọmọ ya ash àwọn ọmọ ya àwọn shaitan minal ins nínú àwọn èèyàn àwọn ọmọ ya shayatin nínú àwọn èèyàn kẹ́bọ́lọ́ sọ pé innal mubaddirina kanu. ikhwana shayatin àwọn onínàkúnà wọn jẹ́ nǹkan kan bí ìbáṣà àwọn ọmọ ya shaitan àwọn ọmọ ya shaitan nínú àwọn èèyàn àtàwọn tó ń tẹ̀lé tiwọn àtàwọn tó máa ń gbọ́rọ̀ rẹ̀ àwọn tó máa ń dojú kọ àṣẹ rẹ̀ tí wọ́n máa ń tẹ̀lé yamuddunahum fil ghayy àwọn náà máa ń ran àwọn shayatin lọ́wọ́ wọ́n máa ń ran àwọn shayatin lọ́wọ́ látàrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ wọ́n máa ń ran àwọn ṣèyàtìnì lọ́wọ́ lórí bí ṣíṣe lọ́hùn ti ṣe rọrùn wọ́n máa ń ran àwọn ṣèyàtìnì lọ́wọ́ lórí ṣíṣe ẹ̀ṣẹ̀ lọ́sọ̀ọ́ fáwọn èèyàn mo rò pé látara gbogbo eléyà àwọn náà ti rí ẹ ti máa dá àwọn ọmọ ẹ̀yà ṣètọ́nù mọ̀ láwùjọ wa ikhwanuhum àwọn ọmọ ẹ̀yà àwọn ṣètọ́nù yamuddunahum fil ghayy wọ́n máa ran àwọn ṣètọ́nù lọ́wọ́ lórí bí ìwà ẹ̀ṣẹ̀ ó sì máa ṣẹlẹ̀ ẹ rí i pé nínú ọ̀nà bí ìwẹ̀sì ó sì máa ṣẹlẹ̀ náà ni pé lóòrèkóòrè àwọn ilé tí ń pọn tí àwọn iléeṣẹ́ tí ń pọn tí wọ́n mọ̀ polongo wípé ìgò ọtí ìtẹ́lẹ̀ o five hundred látẹ ọ̀kan o ṣùgbọ́n ní sin promo ńlá ni one fifty ẹ tètè máa gbá o ẹ máa gbà ní gbígbóná gbígbóná o kó tó di pé promo yọ ọ́ kásẹ̀ ńlẹ̀ o ẹ rí i pé ẹni tí máa ń múgò kan tẹ́lẹ̀ mẹ́rin máa mọ̀ ọ́n báyìí èèyàn dàbí símáǹtì tí wọ́n ní wọ́n fẹ́ dínwó rẹ̀ ìwọ́ wa jẹ́ pọ́tí lọ́n ra àjọ tó ń kó pamọ́ lé kórìíre ó lè burú bẹ́ẹ̀ náà nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ táyàn bá fẹ́ ṣe zìnà wọn ò ní rí ibi ṣe orígbà tó máa fìlú kan lẹ̀ tán tó fìlú kan lẹ̀ tán tó fìlú kan lẹ̀ kí wọ́n tó dé lu àwọn ọ̀daràn ó ti wá di tọrọ fún wọ́n máa dalẹ̀ ládùúgbò ládùúgbò wọ́n máa dalẹ̀ ládùúgbò ládùúgbò pé lórí ibú wa ń bí o lórí ibú wa ń bí o ẹ̀rí tí wọ́n tanná sí yín tí gbogbo ọmọ àrùn kùlà tó àwọn olórí ibú tó wá ti dé wọn pé àyè lọ lọ rẹkẹrẹkẹ báyìí ẹjẹ awọ ọbẹ káwọn tó ń ṣẹlẹ̀ ńbẹ yẹn wọ́n máa ṣe gbogbo bàjẹ́ lọ́sọ̀ fún wọn ẹ̀rí pé gbogbo bí wọ́n ti ń sọrí ibú wọ́n máa lu rẹ́kọ̀dù wọ́n máa lu rẹ́kọ̀dù ẹni tí kọfẹ lọ mutí rẹkọọdù ni ó gbé débẹ̀ ẹni tí ọfẹ lọ ṣe zina rẹkọọdù ni ó gbé débẹ̀ wọn lè ní latest ló jáde yìí o ẹ wá gbọ́ rẹkọọdù yẹ wá wò tó bẹ́ẹ̀ lẹ́rìí wọ́n máa ṣe gbogbo bàjẹ́ lọ́sọ̀ fún wa wọ́n máa ṣe lọ́sọ̀ fún wa wọ́n máa ṣe lọ́sọ̀ fún wa pé kìnnì kan jẹ́ kọ́ńdọ́ọ̀mù ẹ má bẹ̀rù zina má kò sí nǹkan kan tí ń bọ̀ lókè tí lé ọgbà lẹ́nu wa wọn ní amábẹ́rù zina máa kọ́ńdọ́ọ̀mù onídìí kẹ́ra àwọn òpin fún yín lọ́fẹ̀ẹ́ bí wọ́n ṣe máa ṣe ní NYSC camp wọ́n ní you don't need to buy it àwọn distribute ẹ̀ fún yín ẹ sì kọ́kùnrin àti obìnrin jọ lójú kan náà ẹ̀tù àti sáná a'udhu billah wọ́n tún lọ́ọ́ mú pákó tí wọ́n gbé wá gẹ́gẹ́ bí abẹ́ ọkùnrin lójú gbogbo ọmọ sùkúlù tí ń ṣe sáfíìsì agbọ́ bí wọ́n ṣe ń ṣe nù ọ́ <laughs> wọ́n wàá wọ abẹ́ ọkùnrin kọ́ńdọ́ọ̀mù bẹ́ẹ̀ sì máa wọ̀ ọ́ nì kí bàjẹ́ máa lọ gbẹ̀rẹ̀ kọ́ máa lọ gbẹ̀rẹ̀ mú kẹ́ a'udhu billah. wọ́n ní kí lẹ́ ń bẹ̀rù nínú kẹsì ìsìn náà tó bá doyún àwọn mẹ́díkù dókítà ọ̀daràn wà tí ọba yín fọ́ dànù tó wọ́n máa gbogbo bàjẹ́ wọ́n máa ṣe lọ́sọ̀ fún wọn. bákan náà wọ́n ní kí ni ń bọ̀ lẹ́rù nù kọ́ ọjà lè tó ọba ti jíwó gbé wá àwọn ọbọ̀ yàá sí mímá sáti múdà mẹ́wàá àtàwọn wá olè gbé olè gbà <laughs> so ẹ mọ̀ pé nísìsiyìí ìgbà tí wọ́n ti pé ah, owó àràmù ni amẹ́nìkan àti ọ̀bọ̀ yàtí mímọ́ sá ah, ókè olúwa ti ṣàforíjì nìyẹn so wọ́n máa ṣe gbogbo ìbàjẹ́ lọ́sọ̀ fún un bákan náà ẹ̀rí tí wọ́n sọ pé ayé kóbìnrin kó bora kọ́lá wà ẹ wá ra ṣòkòtò ṣàṣẹ obìnrin ni àwọn máa gbé ṣòkòtò kábàáyé wọ́n máa ṣe lọ́sọ̀ wọ́n máa ṣe bàjẹ́ lọ́sọ̀ fún wa. tọ́ nítorí kíni nítorí kíṣe àṣetọ́ni olè bá rọrùn àwọn ọmọ ìyá wọn nínú àwọn èèyàn wọ́n máa ṣiṣẹ́ wọn ní rọrùn wọ́n máa ṣiṣẹ́ wọn ní rọrùn fún wa. a'udhu billahi minash shaitani rajim. tọ́ thumma la yuqsirun bákan náà àwọn ṣetọ́ni tiwọn náà àwọn náà ní kọlẹ̀ àwọn ọmọ ẹ̀yà wọn nú àwọn èèyàn àwọn ń koná sí àwọn ṣètọ́ni náà ní kọlẹ̀ àwọn eléyìí ń koná ma àwọn eléyìí náà wọ́n da gíìlù pé kìkìnní yọ ọmọ kù wa ikhwanuhum yamuddunahum fil ghayy thumma la yuqsirun èèyàn kọlẹ̀ ṣètánì náà kagara gbogbo wọn sá ń ṣe bó lọ́mọ náà ó ṣe pọ̀ náà ni bó lọ́mọ náà ó ṣe pọ̀ náà ni ọlọ́mọba kọ́ dákun kọ́ ṣàánú wa iná lẹ́sẹ̀ rí táwọn babaláwo tọ́jọ́ bá ti pẹnubọ̀ pọ̀ báyìí ní àwọn ilẹ̀ Yorùbá àwọn babaláwo ti gorí atẹ́gùn wọ́n máa ṣe ẹ máa wá bá wọn lọ́sọ̀ọ́ tó bá kó owó lọ ń wá tó bá kó ọmọ lọ ń wá tó bá kó bíbọ̀ àtìrí lọ ń wá àbẹ́nìkan fìyà jọ nu ọ̀fẹ́ gbẹ̀san àbí ẹnìkan gba nǹkan rẹ àwọn ọ̀bọ̀ gbà ń tipátipá àbí kìnnìkan sátìpé bàbá ẹ̀ wọ́n ti pè omi ló ń lò ẹ̀sà ti pé bàbá ìràwọ̀ ló ń wò ẹ̀sà ti pé ẹlẹ́ni àdúrà ẹ̀sà ti pé alákòókò àbàmì ẹ̀sà ti pé oníbàtà àdúrà <laughs> so gbogbo àwọn yẹn ẹ rí i pé wọ́n ran ṣètọ́nù lọ gidi ni so ìgbà tí ẹ̀yin sọ pé man ata arrafan fasa'alahu an shay'in lam tuqbal lahu salatun arba'ina yawman bá nàbí sallallahu alaihi wasallam sọ kan tó wọn ò ní gba sọ láti ogójì ọjọ́ fún àwọn ọmọ ọgá ẹ máa dáhùn eléyìí nù ẹ dákun ẹ máa bọjá rí wọn máa yín mú sí wọn ni pé kí ni ń sọ ẹ jẹ́ lọ bá àwọn tọ́lọ̀ ń páyé lé lọ wọn bá yín yẹ̀ wò wọn bá yín darí kádàrá yín kí tìǹù rẹ̀ síbi tí frequency rẹ̀ tí ò látẹ́kùn <laughs> tí ò látẹ́kùn tí wọ́n máa disturb eh, news tí máa ń bọ̀ subhanallah so bẹ́ẹ̀ wọ́n mọ̀ àwọn òkè ojú kan náà ni wọ́n ti wà tó ń sọ pé kọ̀tọ̀kọ̀tọ̀ so wọ́n ràn ṣètọ́nù lọ́wọ́ lóríṣiríṣi torí ẹ̀ bákan náà ẹ rí wọn àwọn àṣebàjẹ́ ẹ rí wọn nu mọ́tò bẹ́ńbẹ́ńbẹ́ wọn àti tí tí tí wọ́n ṣe ọ̀bà dà náà yóò wá máa ṣe gbogbo eléyìí fún wọn àbẹ́ ẹ̀kọ́ ni so torí pé àwọn ìrànra wọn lọ́wọ́ lọ́nà tí pàṣẹ́ntéèjì ọmọ aná tí ó ṣàfihàn high every moment ṣètọ́ni náà ó sì kọlẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ nù àwọn èèyàn náà àwọn náà wọn ọ̀nà gẹ̀rẹ̀ oníkálukú ń báṣẹ́ lọ ni bí wọ́n sá ṣe mú àwọn èèyàn tí wọ́n fi sórí ibú kọ́ lọ́n sànù tiwa. ọlọ́ni alam tara anna arsalna ash-shayatina ala al-kafirina ta'uzzuhum azza Ibn Abbas onítùmọ̀ rẹ̀ ni pé ǹjọ́ wa rí pé àwọn ọlọ́run àti rán àwọn ṣèpọ́n sí àwọn kèfèrí tí wọ́n ń wọ́ wọn pé kí wọ́n máa wọ́ wọn lọ sídìí ṣíṣẹ́ lọ́run ní wíwọ́ gidi. àwọn ṣètò ni wọ́ ọmọ ni wíwọ́ gidi lọ sídìí ṣiṣẹ́ lọ́nà a'udhu وإذا لم تأتهم بآية قالوا لولا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ علي بن طلحة أقبع بواي واو أتود عبد الله بن عباس رضي الله عنهما ونرى الله tóní wa idha lam ta'tihim bi aya tó o bá ti mú ohun adánilágara kan wá fún wa wọn ní kánábí ọmú nǹkan kan wá tí ṣíṣe irú rẹ̀ lè tí ó dáyàn lágara táwọn tara rẹ̀ mọ kánábí ọlọ́ọ̀ni kí ẹ ń ṣe fún Musa alayhi salam gẹ́gẹ́ bí ó ti ṣe mú kí Isa alayhi salam. kọ́ máa afọju afọ́jú kọ́ máa wọ adẹ́tẹ̀sán kó sì tún ṣàdúrà àkókò jíǹde wọn náà má mi wá afẹ́ rà mí tá a fi dàmà kí òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ́ ìránṣẹ́ rẹ̀ ní ọ́ òun sí wa lẹ́yìn ọ̀gọ̀rọ̀ àmì tọ́lọ́run ọba ti fi hàn wá eléyìí tọ́lọ́run fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí ilé làásì méjì tí òṣùpá làásì méjì tí abala kan dúró ní bùlà ọ̀run tọkàn dúró ní bùwọ̀ ọ̀run tí gbogbo àgbáńlá ayé sì rí táìpé àlàfo tí ń bẹ láàrin méjèèjì sì pọ̀ rẹ́gẹ́dẹ́ tí gbogbo àgbáńlá ayé rí tí èsì mẹ́kà nìkan. bákan náà àmì wo lẹ́ ń wá lẹ́yìn Al-Qur'ani eléyìí tó lọ́n fi dá gbogbo àgbáńlá ayé lágara. La jíjọ gbẹndẹ alùkìyàmà tẹ ẹ bá ní kì í sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ a ọgá ni mọjìzà ọ̀rọ̀ ìbọrọ lẹ́yìn náà sọ gbogbo ẹ sọ̀rọ̀ alukurani kàrí tọ Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ wípé qul la'in ijtama'ati al-jinnu wal-insu ala an ya'tu bimithli hadha al-Qur'an. لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا في yé wọn péjọ àwọn àlùjọ́nú bá péjọ àti àwọn èèyàn lápapọ̀ gbogbo wọn lórí ikú àwọn fẹ́ múrò alukurani wá ọlọ́ọ̀ni wò tẹ́rù tó lè múrò ẹ̀ wá kódà kó sì pápá kan wọn ràn apá kan lọ lórí sẹ́mu subhanallah tó nígbà tí wọ́n bá béèrè fún nǹkan mi tó o bá wa mú wá fún wa kọlu lọ́wọ́ lẹ́jẹ̀ tẹ́bẹ́ yìí tẹ́ ẹ kí ló dé tó o lè fi gọ̀gọ̀ fa wa nígbà tá a béèrè àmì òní kò tí ì dé fi gọ̀gọ̀ kó fi fa wa tó ra fẹ́ rí nísìn báni wọ wá nísìn afẹ́ rí ẹ àwọn alágídí tálákà tẹ́kítí àmì bá dé tẹ́ bá kọ̀ láti gbọ́ lọ́ngbọ́ kò sí ní tọ́sẹ́kùtù pé kọ́ lọ́n pa irun lọ ọmọ èèyàn máa wá orí ibú gba gbogbo ọ̀nà ọlọ́run ní òun ò fà mí ránṣẹ́ ẹ̀yin sọ pé bá ní wọ̀ wá bá ní wọ̀ wá táàmì bá sì ti dé súnà ọlọ́run táwọn ẹni tó lọ́n fà mí ránṣẹ́ sí tí wọn bá fi lè gbàgbọ́ lẹ́yìn tán rá mi ò gbogbo wọn lọ́lọ́run parun ọlọ́run sì fẹ́ pààyàn ẹ̀ sì parun tọ́. So, lẹ́wọ̀lẹ́jẹ tẹ̀mẹ́ yìí tẹ̀ hàn kí ló dé tí wọ́n gan alára ò lè fọwọ́ ara rẹ̀ má mi wá. nínú kọ́ ọ̀fà tọ̀dọ̀ ọlọ́run wá àbí kí wọ́n gan ṣe fúnra rẹ̀ subhanallah. قل إنما أتبع ما يوحى fi yé wọn o wípé èmi o èmi ò lè ta èmi ò lè sáré tayọ ntọ́lọ́wọ́n bá ní kí n ṣe o ntọ́lọ́wọ́n bá ń fi ránṣẹ́ sí mi lèmi ń tẹ̀lé o ìǹdá nǹkan kan sí lọ́wọ́ ara mi rí o torí ẹ̀ bó bá wọ ọlọ́run láti má mi wá òní ò mú wá tí ọba sì ní mú wá òní mú wá náà nù kò sí nǹkan kan tẹ̀ lè ṣe tó bá wọ ọlọ́run láti má mi wá òní ò mú wá tọ́ba sì mú wa bẹ́ẹ̀mi náà ṣe rí làyín náà rí èyí tèmi ní í ṣe àṣẹ ọlọ́run lèmi ń tẹ̀lé torí ẹ̀ ń tọ́lọ́run bá fi ránṣẹ́ ni mò ń tẹ̀lé o tọ́ba wù ó fà mí ránṣẹ́ ohun àtẹ́wọ́gbà ni tọ́ba sì wù tí ó fà mí ránṣẹ́ èmi ò lè bí léèrè wípé àmì là ń wá o ọlọ́run bá ní fà mí ránṣẹ́ o torí kí táàmì bá ti dé tàwọn ànábì tó síwájú ti kọ́ wa lọ́gbọ́n ẹni tó bá kọ̀ láti gbàgbọ́ yóò dẹni tí yóò parun bẹ́ẹ̀ làwọn èèyàn sọ́ọ̀lẹ̀ náà ń tọrọ àmì náà ń tọrọ àmì lọ́nà yọ ràkúnmí jáde látara àpáta fún wọn nígbà tí ràkúnmí jáde tán tó ń kọ̀ láti gbàgbọ́ kí gbogbo pátá ńgbà tó para gbogbo pátá alákàdá èmi ò lè béèrè mi wá o gbogbo ìtọ́lọ̀ mú wa ló mú o ẹ̀hẹ́n omi ń dà àárín àwọn ọmọ akárẹ̀ ìwọ lọ́ni ìsìnkú anábì ni <laughs> ó ń bẹ lórí ìrìn àjò hijra wọn dọdọ obìnrin kan kí rí lọ́dọ̀ rẹ̀ tá a lè jẹ òun ní ju ẹran yìí báyìí ó sì ti gbẹ lọ abo ẹran tó ti gbẹ àgùtàn kò ní mílíkì kankan nù ara nínú ọyàn rẹ̀ kò ní kan ànábi náà kan wa ó sì gbé mílíkì ó sì gbé yẹn ó sì sí ní fún ń bọ̀ wàrà ti wá àwọn gbóúnjẹ sílẹ̀ oúnjẹ tí ò tó yàn kájẹ tí ò tó gbogbo kálukú ọmọ ajẹ́ mẹ́ kálukú jọ oyún oúnjẹ tó sẹ́kù tó gbogbo oró eléyìí nínú àwọn àmì tọ́lọ̀ ń fa nàbì kí sànàbì ni ọmọ ọmọ ni wọ́n sọ pé màá sàmì kan ọlọ́ọ̀ni ò fún sí tànàbì bá wá rí ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyẹn tọ́lọ̀ ń bá fún sí yọmọ wa sọ pé tọ̀ tẹ́ bá nìyẹn sànàbì ọlọ́ọ̀yìn náà ṣerú ẹ̀ هذا بصائر من ربكم eléyìí wọn náà ní àwọn àrídájú àmà yéké látọ̀dọ̀ ọlọ́run ló ti wá o alukur'an wahudan wa rahmatun liqawmin yu'minun ìmànání o ìkẹ́ ló sì jẹ́ o fáwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ alukur'an ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀ra yín jẹ àmì àmì àmì irọ́ lásán táàmì náà bá dé tani ọ̀gbọ́ lọ́wọ́ gbọ́ nù yín ọlọ́run ní wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun wàyí o tó máa ń kí al-Qur'an al-Qur'an ti ṣe ọ̀rọ̀ ọlọ́run al-Qur'an ti ṣe àmì ńlá eléyìí tó tóbi jù tọ́lọ́n fún anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àmì tọ́lọ́n fẹ́nìkan nírú rẹ̀ rí tó sì ní fẹ́nìkan rú rẹ̀ títí láéláé al eléyìí tó ṣe pé àyípadà ò lè wọnú ẹ̀ àdínkù àbí àfikún kan kò lè tẹ̀lé àyípadà kan ò lè ṣẹlẹ̀ sí láéláé tírọ̀ ọlọ́run ọba ni eléyìí tó ṣe pé tí wọ́n máa ń ké ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ kùn ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó ṣe pé tí wọ́n máa ń kà á gbọ́dọ̀ gbé ẹnu lọ ká tẹ́tí gbọ́ àti pé kíkè rẹ̀ ìjọsìn fọlọ́ ni torí gbogbo ara fi kàn tó bá kà nínú alukur'an ẹgbàá ládàá mẹ́wàá ọlọ́ni wa idha quri alukur'an tí a bá ń kí alukur'an fastami'u lahu ẹ̀tẹ́tìgbọ́ o wa ansitu kẹ́ẹ̀dákẹ́jẹ́ o la'allakum turhamun torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ni tó lọ́wọ́ bọ́ kẹ́ ọlọ́wọ́ bá wa ó fi hàn wá alukur'an òun náà ni àrídájú àmàyéké fáwọn èèyàn òun náà ni ìmọ́lẹ̀ òun náà ni ìkẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ká dákẹ́ o ká dákẹ́ tẹ́tí gbọ́ o nígbà tí wọ́n bá ń ké o nítorí ká fi bẹ́ẹ̀ ká fi ṣe àgbéga alukur'an ká fi ṣàpọ́nlé rẹ̀ kìí ṣe gẹ́gẹ́ bá àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ àwọn Quraysh bí wọ́n ṣe máa ń kọ́ra àwọn pé la tusma'u li hadha al-Qur'ani walghaw fi sábà ń kí alukur'an ẹ má tẹ́tí gbọ́ kí ni ká kí ni ká ẹ má pariwo bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́ra wọn sani bí wọ́n ti ń kí alukur'an wọ́n máa sọ fún wa pé ẹ má tẹ́tí gbọ́ ariwo ni ká ẹ má pa o a'udhu billah. tọ́ wọ́n ní ká tẹ́tí gbọ́ alukur'an nígbà tó máa ń ké eléyìí ìjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ ó sì kan pa pàápàá jùlọ nínú sọ́láàtì àwọn sọ́láàtì tá a ti máa ń ka kí ó jákè tí màá bá ń ka kí ó jákè agbọ́dọ̀ gbẹnu lọ́wọ́ kí ẹbí sì wá nínú hadith eléyìí tí abu musa al-ash'ari radiyallahu anhu gbà wá ọlá nàbí muhammad sallallahu alayhi wa sallam ó sọ yìí pé innama ju'ila al-imamu liyu'tamma bihi nǹkan kan kọ́ ló mú ni ní lèmáàmù níwájú nínú sọ́lẹ́ẹ̀ bí ìbá ṣe bí ìbá ṣe ipe kálíbà wà àwòkọ́sì rẹ̀ ńlọ́fà láàfin ní níwájú. fa idha kabbara fakabbiru torí náà tí ìmáà bá ṣe allahu akbar ẹ̀yin náà ṣe allahu akbar wa idha qara'a fa ansitu tó bá ṣe kakíw tí ìmáà ń kẹ̀ dákẹ́. bẹ́ẹ̀ ni àwọn ashabu sunan ni wọ́n gba àdéhìí wa alimam muslim ó sì sọ pé hadithun sahih ni ṣùgbọ́n kò gbé jáde nínú tírà rẹ̀ àdéhìí mi tún wá látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala kanu yatakallamuna fi as-salah àwọn èèyàn jẹ́ni tí ó máa ń sọ̀rọ̀ nínú sọlá ti tẹ́lẹ̀. tí wọn máa ń bá sọ láti lọ yìí tó máa sọ̀rọ̀ pé sọ sọ rántí ọ̀rọ̀ tá sọ lẹ́ẹ̀kan kankan má gbàgbé o lórí sọ láti. sọláàtì. máa ní hadhihi al-aya ṣùgbọ́n nígbà tọrọ ọlọ́run ọba ẹyà yìí oba ẹyà yii sọ sokale wa idha quri'a al-Qur'an fastami'u lahu tí wọn máa ń al yẹn al-Qur'an ẹ tẹ́tí wọ́n ayatu wal-ayatu al-ukhra àti aya mi umiru bil-insat. wọn pa wọn láṣẹ pé kí wọn máa dákẹ́. àyà mi náà wọn náà ní tó wá nínú hadithi Zayd ibn Arqam wọn làwọn máa ń sọ̀rọ̀ nínú sọláàt níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀sìn Islam títí tí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ní wa qumu lillahi tó fi sọ̀kalẹ̀ ayé sakitin ẹ̀dúró níwájú Ọlọ́run tó yẹ máa ṣe sọláàt lẹ́nu tó dákẹ́ ìyẹn ní pété ìbàjẹ́ lè máa mú. تا لي دبا ابن مسعود رضي الله عنه وصلنا حديث إلي جاوا أصحاب السنن تواق بجادي أتى أحمد أني ابن مسعود رضي الله عنه أني كنا يسلم بعضنا على بعض في الصلاة أو أجاني جزء كما سلام سلمي نين الصلاه àmà ṣe sọláàtù sàlámù alaykum ọ̀nà ọ̀dà ń pè wà alaykum sàlám. ṣùgbọ́n alukur'an sọ̀kalẹ̀ wọ́n yọ idha quri'a alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun. tó bá ń kí alukur'an ẹ̀ tẹ́tí gbọ́ kẹ́ dákẹ́ kẹ́ ẹ̀ lè so àtìgbà yẹn wọn ti sọ̀rọ̀ síra ama lórí sọláàtù. wọn ní Ibn Mas'ud radiyallahu anhu ṣe sọláàt wọn wá gbọ́ táwọn èèyàn kan tí wọ́n ń kí alukur'ani pẹ̀lú lèmáàmù bí lèmáàmù ṣe ń ka kí ó làwọn náà ń kà nígbà tó ń parí sọláàt qala ama ana lakum an tafhamu ama ana lakum an ta'qilu sásìkò tí tòótọ́ ti yẹ kẹ́yìn ọlágbọ̀ yìí sásìkò tí tòótọ́ yẹ kẹ́ ṣe làákàyè tẹ́ tó lọ́n sọ ni wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu kama amarakumullah tó bá ń kí alukur'an ẹ tẹ́tí gbọ́ kẹ́ dákẹ́ gẹ́gẹ́ bọ́lá ń sọ fi pa yín lásì tọ́ba eléyìí tó bínú Mas'ud ń kọ́ ń bí ni pé wọ́n ń ka kí ó pẹ̀lú lè máa mọ̀ bí lè máa sọ sọ pé alhamdulillah àwọn náà alhamdulillah wọ́n máa jọ kà á eléyìí kò sẹ́ni tó ní ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ suratul fatiha kíké suratul fatiha àti anabi sallallahu alayhi wa ni. àṣẹ ànábì sallallahu alaihi wasallam ẹ ka kankan lẹ́yìn lè máàmù tí lè máàmù bá ka kí ó sókè àyàfi fatia nìkan. ó tún wá nínú ẹgbẹ́ wa mi láti ọ̀dọ̀ az wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ nítorí kan. nínú àwọn ansor ara Medina wọn náà nàbí sallallahu alaihi wasallam ní tuntun tó bá ti ká kankan náà alukur'an arákùnrin náà kà tẹ̀lé láyà ìṣesọ̀kalẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam ó parí sọláàtì kan tó ti ka kí ó jákè ó wá sọ pé hal qara'a ahadun minkum ma'i anifan ǹjẹ́ nìkan wá ka kí ó pẹ̀lú mi lẹ́ẹ̀kan bí qala rajulun ẹnìkan níbẹ̀ ni ya rasulallah inni aqulu. máàlì onáza alukur'an èmi ń sọ pé kí ló dé tẹ̀ ń já alukur'an nígbà mọ́ mi lẹ́nu èmi ń sọ pé kí ló dé tẹ̀ ń já alukur'an nígbà mọ́ mi lẹ́nu. قال فانتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيما جهر فيه رسول الله صلى الله عليه وسلم بالقراءة من الصلوات حين سمعوا ذلك من رسول الله صلى الله عليه وآله وسلم أني àtìgbà yẹn àwọn èèyàn kakíw pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam má níbi tó bá ti kakíw jákè ṣùgbọ́n ẹni tó wá náà àdéhùn kò túmọ̀ sí pé má kà Fatiha ní tó ń tọ́ka sí ni pé má kà pẹ̀lú rẹ̀ bìmọ̀rànà ìgbà tí lè má mú kakíw wọ̀ gbọ́dọ̀ kakíw ṣùgbọ́n kakíw pẹ̀lú lè má mú kí ni túmọ̀ àdéhùn ọ̀tọ́ka sí torí pé àbúrò rẹ̀ rà ló gbọ́ yí bẹ́yìn torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ àwọn afẹ́lẹ́ ìsẹ́rì wọn níbi tí lè má mọ̀ bá ti ka kí ó jákè láti má ka kí wa àmọ́ ibi tó bá ti ka kí ó jákè àní kankankan. eléyìí òun náà ní apá kan nínú àwọn olùmọ̀ sọ. ìpè ibi tí lè máa ń ti ka kí ó já kí nìkan kankan kò bá jẹ fatia kò bá jẹ fatia ilé ìjọrọ apá kan nínú àwọn ṣùgbọ́n àwọn míì sọ pé fatia nìkan ni o láwọn ààyè tí lè máàmù ti máa ń dákẹ́ ilé apá kan nínú àwọn sàhábà àtàwọn àtàwọn tó dé bó tilẹ̀ jẹ́ pé àwọn kan wà gẹ́gẹ́ bí Abu Hanifa wọ́n ní kò kò kò é sọ̀rọ̀ àyàn lórí máàmù kọ́ka kankan nínú gbogbo sọ̀lá tó bá ti wà lẹ́yìn máàmù kò bá jẹ́ kí wọ́n ka kí ó sókè kò bá kí wọ́n ka kí ó jẹ́jẹ́ nítorí hadithi man kana lahu imam fa qira'atuhu lahu qira'ah ẹ̀ríkẹ́rí tó bá ti ní lèmáàmù kí o lèmáàmù náà ní kí o tiẹ̀ ṣùgbọ́n ìyapa ọ wà láàrin àwọn olùmọ̀pẹ́ sọ̀rọ̀ ànábì ni àbí sọ̀rọ̀ ànábì Ibn Kathir sọ pé ètò lágbára jù ní pé ọ̀rọ̀ Jábìr ni kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tọ́ba ọ̀rọ̀ nípa pẹ́sà kàkíó lẹ́yìn máàm àbáàní kàkíó lẹ́yìn máàm ń bẹ lákọọ́lẹ̀ nínú àwọn tíra mi a sì tún máa pé Imam al ó ti ṣe tíra kan tó dá dó gédégbé lórí eléyìí báyìí so ó sì sàlẹ́sà nínú rẹ̀ pé àtibí tó ti ka kí ó sókè àtibí tó ti ka kí ó jẹ́jẹ́ àtibí tó ti ka kí ó sókè àtibí tó ti ka kí ó jẹ́jẹ́ ló ti jọ́ràn yàn lórí máàmú pé kò nà ọ̀ka kí ó tó bá yẹ pé ibi tó ti ka kí ó jẹ́jẹ́ ni wàá kí fatia ti súra ibi tó ti ka kí ó sókè wàá kí fatia nìkan ó pè tíra yẹn ní kíni juz'ul qira'ati khalfal imam juz'ul qira'ati khalfal imam. yẹn kẹtìrà kékeré tá a ṣe nípa kíka kí ó lẹ́yìn lè máa mú. lẹ́sẹ̀k ọ̀rọ̀ tó sọ pé àkè fatia lẹ́yìn lè máa níbi tó bá ti ka kí ó sì kàn ló lágbára jù. tọ́ torí tó máa ń kí alukur'an á dàkẹ́ ètò kan máa kí alukur'an wá bí kó ibarik ìyẹn ń kí alukur'an lọ ń sọ ẹni ẹlẹ gbogbo eléyìí sọkúsọ burúkú tó yẹ kí wọn gbà ọ lẹ́nu Ọlọ́run sọ pé tó máa ń kí alukurani ẹgbẹ ẹnu lọkẹ tẹtì ẹ ra àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe wá sí inú kẹsẹtì tí wọn ń tà tí ẹnìkan bá ń bá kà tọjọ pé kàkùkà náà wọn ń kà bá gbogbo ẹ kò sí tẹjúwìdì kan bẹ tó bá ti wá kà olùkọ́ yà á ti adá máa ṣàdá so ọlọ́run tó ní kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ kó ti violate gbogbo òfin yẹn fìlẹ́yìn torí kí wọ́n gbọ́ àwọn ọmọ misra àwọn ló máa ń ṣe wọ́n máa ń ṣe kátàkátà yẹn so àwọn náà bá hàn pọ́nkán nígbà táwọn misra ti ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ káwọn sàábà nù lọ́dọ̀ wọn sàábà lọ́mọ misra lọ́dọ̀ tó lódò so nítorí di eléyìí báyìí àwọn misra yẹn kátàkátà pọ̀ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kan bá ka kí ó ní ìṣúra kàdé wọn allah ẹ̀zídà laqad u'tiya mizmaran min mazamiri Dawud bẹ́ẹ̀ làwọn mísírà máa ṣe tí wọ́n máa ṣe katakata pé a ọlọ́run fi fèrè kan sí ẹnu ẹni tí ń ka kí irú fèrè dáúdà aleyhi salam <laughs> so irú àwọn katakata yẹn wà mísírà ẹ máa ń kí alukur'an yẹn dàkẹ́ ni ẹ̀hẹ́n lẹ́yìn náà ẹ̀ ẹ̀ gbẹ lọ tafsiri àbá tẹ̀síìrì ọmọ alukurani ké ẹnìkan náà ọmọ bá ajá nafsi àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kẹ́mi àti òun bá fẹ́ kà tí ń bá kà ń gan àbá tẹ̀síìrì torí òun alukurani ké jù